ní ìwé matthew orí kẹtàlá. in the bible book of matthew chapter thirteen. a rí kà níbẹ̀. we read there. òwe kan tí jésù fi sọ̀rọ̀ fáwọn ènìyàn. the parable the lord jesus christ used to talk to people. láti ẹsẹ̀ ìkẹta. from verse three ó sì fi òwe bá wọn sọ̀rọ̀ ohun pípọ̀ wípé and he spake many things unto them in parables saying wo afúrúgbìn kan jáde lọ láti fúrúgbìn behold a sower went forth to sow bí ó sì ti ń fún un and when he sowed díẹ̀ bọ́ sí ẹ̀bá ọ̀nà. Some seeds fell by the wayside. Àwọn ẹyẹ sì wá wọ́n sì ṣá And the fowls came and devoured them up. Díẹ̀ sì bọ́ sórí ilẹ̀ àpáta. Some fell upon stony places. Níbi tí kò rí erùpẹ̀ pípọ̀. Where they had not much earth. Wọ́n sì wọ́n sì sọ jáde lọ́gán. And fought with they sprung up. Nítorí tí wọn kò ní ìjìnlẹ̀. Because they had no deepness of earth. Nígbà tí oòrùn sì gòkè. And when the sun was up wọ́n jóná. they were scorched nítorí tí wọn kò ní gbòǹgbò. because they had no root. wọ́n sì gbẹ. they withered away. díẹ̀ sì bọ́ sáàrin ẹ̀gún. and some fell among thorns. nígbà tí ẹ̀gún sì dàgbà and the thorns sprung up. ó fún wọn pa. and shook them up ṣùgbọ́n òmíràn bọ́ sí ilẹ̀ rere. but other fell into good ground. ó sì so èso. and brought forth fruit. òmíràn ọgọ́rọ̀ ọ̀rún. some an hundred fold. òmíràn ọgọ́tọ̀ta. some sixty fold. òmíràn ọgbọ̀ọgbọ̀n. some thirty fold. ẹni tí ó bá lé etí kí ó gbọ́. who who has ears to hear let him hear. hallelujah. Praise God. Òwe yìí ni Jésù pa nígbà tó wàásù fún àwọn ọmọ ènìyàn. This is the parable that Jesus Christ used to preach to the people. Olùtúbà sọ fún ọpẹ́ ní tó ní etí kí ó gbọ́. And he told them that whoever has ears to hear let him hear. Ó tẹ̀ wá sọ ìtumọ̀ òwe yìí sẹ́. He gave them the interpretation of the of the parable. Láti fi ohun tí ó ń jẹ́ irúgbìn náà tí a yìí sẹ́. To show them what the sowing was. Ó ní ọmọ ènìyàn yẹn ni pé Jésù Kristi ló ń yìí sẹ́. He said Jesus the son of man. that referring to the Lord Jesus Christ himself. Olóhùn lòun fúnrúgbìn náà. He said it was the soul. Ọ̀rọ̀ Ọlọ́run sì ni irúgbìn náà. And the the seed was the word of God. Ní ẹsẹ̀ ìkejìdínlógún rẹ̀. In verse eighteen. Láti rí ìtumọ̀ òwe yìí. The the interpretation of the parable was given. nítorí náà ẹ gbọ́ òwe afúrúgbìn. say hear ye for the parable of the sower. nígbà tí ẹnìkan bá gbọ́ ọ̀rọ̀ ìjọba. when anyone heard the word of the kingdom. tí kò bá sì yé. and understood it not. nígbà náà ni ẹni búburú ni yóò wá. then comment the wicked one. a sì mú èyí tí a fún sí àyà rẹ̀ kúrò. and catcheth away that which was sown in his heart. èyí lẹni tí ó gba irúgbìn lẹ́bàá ọ̀nà. that is he, he which received the seed by the wayside. arákùnrin tó ń gbọ́ mi man listening to me. jẹ́ ẹ̀bá ọ̀ràn lè tó lóyún tí oyin ìta òfurufin ń bọ́ síbí. this one we are preaching to you is it falling by the wayside. àbí kò yé or you don't understand. àwọn tó bá fẹ́ kó yé wọn láti ṣe iṣẹ́ díẹ̀ kékeré kan. Those who want to understand should do something. Wọ́n láti tẹ́tí sílẹ̀. They must listen. Wọ́n láti túbọ̀ wádìí sí i. They must search. Èèyàn ò lè lọ sí ilé ìwé kan kó kó sọ pé ẹjọ́ yọkànjọ pé ló máa gba oyè dìgírì rẹ̀. You can't just go to school now and say you take your degree one day. o ní láti jókòó. you must sit down. o ní láti kàwé. read your book. o ní láti kẹ́kọ̀ọ́. learn your studies. o ní láti ṣe ìwádìí. and search. o ní láti wá ìmọ̀ ìjìnlẹ̀ náà kanlẹ̀. and search for the wisdom. àwọn tí wọ́n fẹ́ gba ìdè oyè nìyẹn. these are the ones that want to get the degree. bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni tó o bá kàn rò pé ẹ̀bá ọ̀nà ló kàn máa ti gbọ́ tó máa sọ pé kò yí ẹ tó o máa lọ kò ṣeé ṣe. you see this is the same you can't just say you want to hear by the wayside and that is all. o ní láti tẹ̀lé Jésù ni. you have to follow the Lord Jesus Christ. ó ní ìwọ yóò mọ òtítọ́. The Bible says you shall know the truth. Òtítọ́ yóò sì sọ ẹ́ di òmìnira. The truth shall make you free. Ó ní ẹni tó bá ń kanlẹ̀kùn yóò wá ó ṣí sílẹ̀ fún. The Bible says who he that knocketh it shall be opened unto him. Ó ní ẹni tó bá ń wá yóò rí. He that searcheth shall, shall find. Ó ní ẹni tó bá béè yóò rí gbà. He that asketh shall find. o ń gbọ́ arákùnrin àti arábìnrin. I hope you are listening men and women. Ìyè Jésù wa ń sọ nípa òwe yìí tó ń sọ ó sọ tó mọ òwe yìí fún ẹ. The Lord Jesus Christ tell you the truth. of this parable. Pé ìta fọ́tò bọ́ sí ẹ̀bá ọ̀nà. That the one that was sown on the roadside. Ìyẹn ni àwọn tí wọ́n kàn gbọ́. Those are those that they just hear. Kò wọn. They don't understand. Wọn ò dẹ̀ gbìyànjú láti wádìí. They don't care to find out. Ẹni ẹ̀mí èṣù ẹni tí ó jẹ́ pé ẹni búburú náà sì mú ìtọ́gbọ́n ẹ̀ And the wicked one removed the one they had from their hearts. So that we not bring up fruit in their heart yẹ kí wọn náà wo inú ayé rẹ ǹjẹ́ o kàn ń gbọ́ o kàn ń jẹ́ kó gba ọ̀tún wọ ló ń gbà sí jáde níbí. you want to search your heart too maybe this thing just enters in by the left side your left ear and goes out by the right ear. o fẹ́ kó máa gba ọ̀tún jáde yìí. you don't want it to go out. o fẹ́ kó dúró sínú ọkàn rẹ kó sì wá máa mú ṣiṣẹ́. you want the word of God to stay in your heart. kí ni jẹ́ ìgbàgbọ́. what is faith. Ìgbàgbọ́ yìí lè ṣe iṣẹ́ ribiribi fún ẹ. What is believing the word of God? Ìgbàgbọ́ yìí ló lè ó lè ó lè kutu méje fún ẹ sẹ́. Believing the word of God can transform your life. Ó lè fún ẹ ní ọ̀nà oríṣiríṣi ọ̀nà mìíràn tó lè gbà tẹ́lọ̀run lọ́rùn. It will lead you to how to please God. Ìgbàgbọ́ yìí ló lè fi máa gbàdúrà tó yẹ pé yóò máa mú kí ohun gbogbo tó bá béèrè máa ṣe kó máa kó máa rí gbà. This faith will lead you to how to pray and receive from God. Ìjẹ́ta fi sọ pé kì í ṣe pé kò kàn gbọ́ kò kàn máa lọ lásán láti wádìí sí i. It's not us to hear the word of God and continue to grow. fún àdírẹ́sì wa kó lè máa kọ lẹ́tà sí wa ká lè túbọ̀ fọ̀ ránṣẹ́ sí ẹ. this is why we always ask you to write to us. nítorí pé yóò mọ òtítọ́ òtítọ́ yóò sọ ẹ́ dòmìnira ní Jésù wí. because Jesus said that you shall know the truth and the truth shall make you free. tó wá gbọ́ àwọn àwọn irúgbìn kankan ohun tí a tún tẹ̀síwájú sí. we want to read further ní ẹ̀yìn wọn máa kọ̀ ọ́n lọ́mọ. that they will renounce him as a child if you follow the Christian religion. òun náà láti wá fẹ̀sìn náà sílẹ̀. he too had to leave uh, the sal salvation. torí pé òun sì ń fẹ́ ìrànlọ́wọ́ bàbá àti ìyá òun náà. he said because she said because she still needs her uh, help from the father and àwọn the mother. àwọn irú àwọn tí wọ́n bọ́ sí tó jẹ́ pé orí àpáta náà gbọ́ sí nìyẹn. this is the type that fell on stony ground. wọn ò mọ ohun tí wọ́n ń ṣe. they don't know what they are doing. Jésù sọ gbangba pé. the Lord Jesus had declared plainly. àwọn ará ilé ẹni gan ni yóò jẹ́ olùtàpá sí ọ̀rọ̀ wa. that the people of our family that wonder àwọn ni yóò máa ṣe wá. that the they the one that will persecute us. Jésù sọ pé tí bàbá àti ìyá mi bá tọ̀ mí bá kọ̀ mí sílẹ̀ Ọlọ́run yóò tẹ́wọ́ gbà mí. Bible says when my father and my mother forsake me the Lord will receive me. Mo fẹ́ kó mọ̀ pé àwọn tó ń mọ Jésù Kristi yìí sẹ́. These are the ones that know the Lord Jesus Christ. Àwọn tí wọ́n bá mọ tí wọ́n ń ṣe. Those who know what they are doing. Wọn ò ní jẹ́ kí ọ̀rẹ́ àbí bàbá àti ìyá kan fà sẹ́yìn. They won't allow any friends, father or mother to draw them back. Wọn ò ní jẹ́ kí inú níbí nìkan tẹ̀ wọ́n Kristi. They won't let any persecution draw them back. Wọ́n máa sọ pé tó bá jẹ́ pé Jésù yìí nìkan ṣe àwọn máa tẹ̀lé. they will say it is only Jesus Christ they will follow him to the end. àwọn tí wọ́n bá jẹ́ ti Kristi wọ́n mọ tí wọ́n ṣe nìyẹn. these ones that belong to Christ they know what they are doing. ṣùgbọ́n àwọn tó gbọ́ sí etí gbọ́ ọ̀rọ̀ náà tó jẹ́ pé orí àpáta ló bọ́ sí. these ones are just not unlike those that just hear the word and fell on stony ground. ẹni tó bá jẹ́ pé orí àpáta ló bọ́ sí tínú ibi ni bá ti dé jùlọ máa tàpá sí ọ̀rọ̀ náà. those that receive the word on, on stony ground when persecution arises they will be offended ìkan tí Jésù sọ nìyẹn. this is what Jesus Christ said. oníṣùgbọ́n. he said because. ní ẹsẹ̀ ìkọkànléníogún. in verse twenty-one. ó ní àwọn tí kò ní gbòǹgbò tó pé wọn kò ní gbòǹgbò ni. yet has he not root in himself. wọ́n pẹ́ díẹ̀ wọ́n gbàgbọ́ díẹ̀. but there for a while. nígbà tí wàhálà mi bá dé. for when tribulation or persecution arises. wọn because of the world by and by he is offended. mo fẹ́ kó mọ̀ pé. I want you to know. ìjọba ọlọ́run di ìfagbára gbàṣẹ. that the kingdom of God suffered violence. àwa alágbára la sì ń gbà. and the violence take it by force. a kì í jẹ́ kí bàbá àti ìyá àbọ̀ rẹ kan fà á sẹ́yìn. you won't allow your father and your mother to draw you back. ó fẹ́ kó mọ̀ pé. I want to know. Tó bá di Jésù ìmúṣinṣin. If you hold to the Lord Jesus Christ. Àwọn bàbá àti ìyá àti ọ̀rẹ́ àti ẹ̀gbọ́n tó ń kọ́kọ́ kọ̀ ẹ́ sílẹ̀ yẹn wọ́n tún máa padà wá tẹ̀lé ẹ. That those the father and the mother and your brothers that forsook you We come back again. wọ́n máa padà máa ní kó gbàdúrà fáwọn. they will now come to ask you to pray for them. nígbà tí wọ́n bá rí i pé Jésù yìí tó lóòótọ́. by the time they know that Jesus Christ is, is, is sufficient. wọ́n máa tún wá ní kó wá máa wọ́n máa tún wá máa bẹ̀ ọ́ pé kó máa gbà àwọn gbàdúrà ni. They, they will come back to you and ask you to pray for them. because Jésù sọ pé kọ́kọ́ wá ìjọba Ọlọ́run náà. that's why Jesus Christ said seek ye first the kingdom of God. Jésù sọ pé kò sẹ́ni tí ó fi ara àbí ẹbí àbí ilé sílẹ̀ nítorí òun. Jesus Christ said no one that has forsaken father or mother or parent or people for my sake. ó ní ilé ayé yìí ti máa rí ìlọ́po rẹ̀ gbà. that even in this world they will receive multiples of that. wọ́n ní ní ìgbẹ̀yìn àwọn tó wá ní ìjọba ọlọ́run. and at the end they have eternal life. má jẹ́ kí àwọn ọ̀rẹ́ àbí ẹbí àbí ilé àbí iṣẹ́ ìfà ẹ̀sẹ̀ rárá. don't allow your family your work or anything to draw you back from Christ. tó bá mọ tó ṣe kọ́kọ́ di Jésù if you know what you are doing you hold on to Jesus Christ. má jẹ́ kí inú ibi ni àwọn ọ̀rẹ́ àbí àwọn ọ̀rẹ́ àbí iṣẹ́ rẹ̀ má jẹ́ kó sẹ́yìn rárá. don't let tribulation or persecution from your people to draw you back. o láti di Jésù tó bá mọ tó hold to Jesus Christ tó wá tí irúgbìn tó tún bọ́ sí ẹ̀rín ẹ̀gún ní ẹsẹ̀ if you look at verse twenty-two. oyin èyí pẹ̀lú tí ó gba irúgbìn sáàrin ẹ̀gún. he also that received seed among the thorns. lẹni tó gbọ́ ọ̀rọ̀ náà. he said that heard the word. àníyàn ayé and the care of this world. àti ìtànjẹ ọrọ̀. and deceitfulness of riches. sì fún ọ̀rọ̀ náà pa. shock the world. bẹ́ẹ̀ ni ó sì jẹ́ aláìléèso. and become unfruitful. ìwọ ọ̀rẹ́ mi àti ọ̀karakùn tó ń gbọ́ friends bóyá wàhálà kí ló máa jẹ́ kí ló máa mú kò jẹ́ kó ní ààyè tó láti gbàdúrà. maybe things looking for things what we are going to eat or clothes or wear are just disturbing oh, you from praying to God. they don't even allow you to go and worship oh, God. they don't even allow you to go and worship God. o you don't even go for bible study any longer. the bible said. that you know the truth and the truth shall make you free. me preaching unto you can testify to this power of God. Jésù yìí sẹ́. that's when you have Jesus Christ. ohun gbogbo tó o bá nọwọ́ o nílò láti nọwọ́ gàgàgàgà rẹ tó tó. that everything you stretch your hand onto will come to you. o nílò láti nọ láti sapá láti nà gàgà tó tó. that you don't have to labour. nírọ̀rùn nírọ̀rùn ló máa tó ẹ lọ́wọ́. the Lord will provide them for you. tó bá kọ́kọ́ wá ìjọba Ọlọ́run nìyẹn. it's as if you seek first the kingdom of God. tó bá jẹ́ pé ìlú kọ́kọ́ ń lépa kàkàkàkàkà. but if you labour for the things of the world. gbogbo ètò sọ pé òun wá nǹkan òòtún nílé rí rí. all these things you are laboring for you cannot reach unto them. tó bá tẹ̀ pé òun rí bó gba níbí ló máa jábọ́ lọ́hùn-ún. if you if your hand touches any of them they will be slipping off from you. ṣùgbọ́n Jésù sọ pé kọ́kọ́ wá ìjọba Ọlọ́run náà. but the Bible says seek ye first the kingdom of God. àti gbogbo òdodo rẹ̀. and his righteousness. ó ní gbogbo tó kù wọ̀nyí ni a ó fi kún un fún ẹ. all the other things that you need gbàtó gbàtó bá kọ́ wá ìjọba ọlọ́run. but when you don't seek first the kingdom of God. ohun tó a fẹ́ kun fi kun wọ́n kọ́kọ́ ń wá. all the things that will be added are the things you are looking oh, for. o nílè rí ìwọ̀n yẹn. those ones will not come to you. tó o bá tilẹ̀ rí oúnjẹ náà máa fà ẹ́ lọ sínú náà. and if eventually you reach out to them they will draw you back to. torí pé nǹkan tí èṣù kó ọ̀pọ̀lọpọ̀ nǹkan wọ̀nyí sórí ayé láti máa fa àwọn èèyàn kúrò lọ́lọ́ ọlọ́run ni. because the devil has all these things to attract people to the kingdom of àníyàn ayé àti ìtànjẹ ọrọ̀ ló ń fún ọ̀rọ̀ pa ọlọ́pọ̀lọpọ̀. it is riches and deceitfulness of riches in this world are drawing people back. wọ́n ṣe ń lépa owó tó ń lépa nǹkan wọ̀nyí wọn ní àìtó láti rántí ọlọ́run mọ́ people are running after riches and wealth of this world and they cannot really go to But worship Jesus God. ṣùgbọ́n Jésù sọ pé o ní láti kọ́kọ́ wá ìjọba Ọlọ́run But Jesus Christ said that you must first seek ye first the kingdom of oh, God. ní ẹsẹ̀ kẹtàléní ogún. in verse twenty-three. ó ẹni tí ó gba irúgbìn sí ilẹ̀ rere. but he that received seed. lẹ́ni tí ó gbọ́ ọ̀rọ̀ náà. is he that heareth the word. tí ó sì yé. and understandeth it. òun ni ó sì so èso pẹ̀lú. which also beareth fruit. ó sì so òmíràn ọgọ́rọ̀ ọ̀run. and bringeth forth some an hundred ọ̀tá. some sixty. òmíràn ọgbọọgbọ̀n. some thirty. hallelujah. praise God. arákùnrin àti arábìnrin tó ń gbọ́ mi sẹ́. men and women listening to us. mo fẹ́ kó tẹ́tí gbọ́ nǹkan tá a fẹ́ sọ yìí sẹ́. want to hear what we are saying. Jésù sọ pé. Jesus Christ is saying. Jẹ́ ọ̀rọ̀ tá à ń sọ yìí ẹ. This word we are preaching. Are you understanding? Ìjọba Ọlọ́run yìí pé ó di ìfagbára àgbà ǹjẹ́ ó yé ẹ. That this kingdom of God sovereign violence. Ǹjẹ́ ó yé iṣẹ́? Do you understand? Àwọn tí ó yé àwọn ni wọ́n ń so èso. It's so those that understand are bringing forth fruit. wọ́n ń so èso pẹ̀lú pẹ̀lú sùúrù. They are bringing forth fruit with patience. Ìyẹn ni pé òun láti jẹ́ kó yé e o. You must understand this thing. Ohun tí Ọlọ́run ń fẹ́ what God wants from you. gbogbo kọ́kọ́ wá ìjọba Ọlọ́run náà. that you must seek the kingdom of God first. kó máa lé ipa òdodo that you must seek righteousness. kò jẹ́ kí jésù wa máa gbénú ọkàn rẹ. that Jesus Christ must be kí Lord of your life. kí wa fún ẹni ẹ̀mí mímọ́. that Jesus Christ to give you the Holy Ghost. ohun tó o nílò nìyẹn. this is what you need. nígbà tó o bá ní ẹ̀mí mímọ́. when you have the Holy Spirit. gbogbo nǹkan tí wọ́n ń lépa àwọn yẹn. all those things that you are looking for. ẹ̀mí mímọ́ ló máa máa darí rẹ lọ mú níbi tó yẹ tó yẹ kó ti mú tó wà. the Holy Ghost will be leading you to reach unto them. yóò wá máa darí rẹ lọ síbi tó o ti máa mú pẹ̀lú ìrọ̀rùn. the Holy Ghost will bring them to you. ọ̀pọ̀lọpọ̀ náà ń lépa owó. some people are after riches. nítorí owó àti ọrọ̀ wọn ò fẹ́ gbọ́ ti Ọlọ́run. because of riches and wealth. bó ṣe ń bó ṣe ń wá mílíọ̀nù wa lọ́hùn-ún. as they are going up and down. wọ́n sì tún máa gba àbẹ̀tẹ́lẹ̀ nítorí náà. they will take bribe. pé kọ́ sá lè di olówó iṣẹ́. so that they can be rich. ọ̀pọ̀lọpọ̀ náà tún máa lépa pé káwọn gbé owó ìjọba sápò ara tiwọn. some people will even be stealing government money. láti lè di ọlọ́rọ̀ yìí sẹ́. so that they can become richer. bọ́ ṣe ń jalè lọ́tún náà ń jalè lọ́sì bẹ́ẹ̀. as they are taking from the right they are taking from the left. ṣùgbọ́n bọ̀ pé ó lè ní. but we know that this is stealing. tó bá jẹ́ pé ó lè lọ ń jà bẹ́ẹ̀. if they continue stealing. tó wá ìjọba ọlọ́run wọn and they don't seek the kingdom of God. wàhálà ni wọ́n ń fà sọ́run ara wọn. they are looking for problems. wàhálà ni wọ́n ń fà sọ́run ara wọn sẹ́ẹ̀. they are looking for problems. ṣùgbọ́n ká ní wọ́n ti kọ́kọ́ wá ìjọba ọlọ́run náà sẹ́. if they seek for ká ní ìwọ ti kọ́kọ́ wá Jésù yìí. the kingdom of God. tó ti kọ́kọ́ wá Jésù kó máa gbé nínú ọkàn rẹ. and allow Jesus Christ to be the Lord of your life. and Jesus Christ gives you the Holy Ghost. I want you to know the little that you have. bá a jẹ níbi owó iṣẹ́ oṣù rẹ ni. your salary that you receive. mo fẹ́ kó o mọ̀ pé àṣírí ni kíní yìí o. I want to know this secret. owó yẹn yóò tó ẹ ná. it will be enough for you. a tún ṣí kù pàápàá. it you have left over. torí pé mo fẹ́ kó mọ̀ pé. I want to know. gbogbo àwọn tí wọ́n fi uh, agídí tán fi olè ń gbé ọrọ̀ pọ̀ yẹn. those that want to steal. gbogbo àwọn tó ń gbá ọrọ̀ wọn pọ̀ pẹ̀lú olè jíjà yẹn. those that are bring getting their wealth through stealing. pẹ̀lú gbogbo ìwà ẹ̀ṣẹ̀ yẹn. through deceitful ways. mo fẹ́ kó mọ̀ pé bí wọ́n ṣe ń gbàjọ ni ọlọ́run sọ pé òun máa fọ́n as they are gathering these riches the lord is scattering them. bíbélì sọ pé ajáde àpò ni wọ́n ń gbà sí. they are they are just making this money into uh, empty places. bíbélì sọ pé the bible said. bí ìgbà tí èèyàn bá da omi sí agbọ̀n ni ìwọ náà sá ti mọ bó ṣe máa rí. it's when you put water in a basket. ó kàn máa jò lọlẹ̀ ni. it will just drain off. Jésù bíbélì sọ pé ajáde àpò ni wọ́n máa gba owó olè wọn sí. the bible says that there be devourer. Jésù wá sọ pé tí wọ́n bá wá jọba lọ́run náà. The Bible said that when you seek for the kingdom of God. Òun yóò di gbogbo ibi tí àpò rẹ ti ń jò. It will rebuild the furrow for you. òun yóò di gbogbo àpò tó ń jò yẹn ni jésù yóò di. he will stop the devourer for your sake. ìyẹn ni pé owó tó wá ń gbà yóò wá máa tó ẹ ná. that the money you are receiving will be sufficient for you. a tún máa ṣíkù pàpà. and you have left over. ṣé pé wàá tún lè máa fún àwọn aláìní. that you will give to the poor. ìpinnu jésù ní fún ẹ. this is the plan of God for you. àní ìlérí ọlọ́run ní fún ẹ. this is the promise of God for you. ọlọ́run fẹ́ràn rẹ sẹ́. God loves you. ṣùgbọ́n ó fẹ́ kó kọ́kọ́ wá ìjọba ọlọ́run. but he wants to seek for the kingdom of God peace mm-hmm. is. ibi tí ìfọkànbalẹ̀ wà nìyẹn. this where rest is. ibi tí ìtùnú wà nìyẹn. where joy is. ibi tí ìtẹ́lọ́rùn wà nìyẹn sẹ́. where satisfaction is. Jésù Kristi ni ọ̀nà náà. Jesus Christ is the way. Jésù Kristi ni ìjọba Ọlọ́run náà. Jesus Christ is the kingdom. tó bá kọ́kọ́ ní kí Jésù máa gbénú rẹ. if you allow Jesus Christ to come into your life. tó pinnu láti máa ṣe ohun tí Bíbélì fẹ́. if you plan to do what the Bible says. tó pinnu pé Jésù wàá máa darí mi sẹ́. if you call on Jesus Christ to come and lead you. kó wàá máa gbénú ọ̀rọ̀ Ọlọ́run. if you live in the word of God. kọ́ and allow the word of God to live in you. and you remove your hand from sinful things. then that's when all the things are understand them. He says well, these people that understand the word. Àwọn ni wọ́n ń so èso. These are the ones that bring forth fruit. A nípa pé aṣòdì sí Kristi yẹn yóò dé ní ìgbẹ̀yìn ayé yìí. We have talked about the article that will come at the end time. A sọ pé ìgbẹ̀yìn ayé ti dé tán. We have told you that the end of the world has come. A sọ fún ẹ pé Ọlọ́run máa pa ayé yìí rẹ́. We have told that the Lord God will destroy this world. Ó yóò wá gbé ayé tuntun kan dé sọ̀kalẹ̀. That a new world God will bring. Ìjọba tuntun kí wọ́n pè ní ìjọba Ọlọ́run yóò wá sọ̀kalẹ̀ lórí ilẹ̀ ayé yìí sẹ́. That the God will bring the kingdom of God to this earth. Ní pé gbogbo ilé jàǹkànjàǹkàn tí wọ́n ń rí wọ̀nyí. that these big, big big buildings you are seeing. gbogbo ìjọba jàǹkànjàǹkàn tí wọ́n rí wọ̀nyí. these big kingdoms you are seeing. gbogbo àwọn ènìyàn jàǹkànjàǹkàn tí wọ́n rí wọ̀nyí. all these big people you are seeing around. fún ìgbà ráńpẹ́ ni o. for a short while. gbogbo nǹkan wọ̀nyí ni a ó parẹ́ láìpẹ́ yìí. all these things will be destroyed. gbogbo àwọn ẹlẹ́ṣẹ̀ wọ̀nyí ni a ó gé kúrò lórílẹ̀ láìpẹ́ yìí. all sinners will be destroyed. mo fẹ́ kọ́ pé tí wọ́n ò bá tiẹ̀ ní iyàrá kan péré. I want you to know that if you don't even have a room to yourself. Mo fẹ́ kó mọ̀ pé tó o bá ní Jésù. I want you to know that if you have Jesus Christ. Gbogbo ilẹ̀ tó wà lórí ayé yìí pé ó tiẹ̀. That all this land in this world belongs to you. o lè má tiẹ̀ ní bàtà kan péré lórí ilẹ̀ yìí o pé o ní owó láti ra kankan a pair of shoes. mo fẹ́ kó mọ̀ pé tó bá ní Jésù sẹ́. I want you to know that if you have Jesus Christ. ìrẹ ni. all these things belong to you. gbogbo láìpẹ́ ìlà ó mú gbogbo àwọn orílẹ̀-èdè wọ̀nyí kúrò lórí ilẹ̀ ayé yìí. it is be very short, shortly all these kingdoms of this earth will be removed. Jésù yóò wá gbé ìjọba tirẹ̀ kalẹ̀. And the Lord Jesus Christ will inaugurate his own kingdom. Àwọn ọmọlẹ́yìn Kristi àwọn tá a gba Jésù yóò máa jọba lórí ilẹ̀ ayé yìí sẹ́. And the children of God will reign on this earth. Àwọn tó bá tiẹ̀ ti kú nínú Kristi Jésù Jésù yóò jí wọn dìde. Those that have died in the Lord Jesus Christ will be resurrected. Wọ́n yóò máa gbé lórí ilẹ̀ yìí. And they will live on this earth. Òtíbèlì sọ ni. This is what the Bible has said. Lọ́ọ̀ká kàrà rẹ̀ ní ìwé ìfihàn orí ogún. Go and read it in the book of Revelation chapter twenty. Pé àwọn ní ó ní àárí àwọn ìtẹ́ kan. that we saw thrones. pé àwọn èèyàn sì jókòó lórí rẹ̀. that these will sat on these thrones. gbogbo àwọn tí a ti gé lórí torí ọ̀rọ̀ Ọlọ́run yìí sẹ́. those that have been beheaded for the word of God sake. those that have died for the word of God. and those that have died in the Lord. all of them the Lord will bring. wọ́n yóò and they will reign on this earth for a one million years. and the kingdom of God will be on this earth. there will be no there won't be any problem. there won't be any problem. there won't be sickness. there won't be death. for one thousand years jésù ń padà bọ̀ láti wá gbé ìjọba tiẹ̀ nílẹ̀ jésù máa mú ìjọba agbẹ̀rún sílẹ̀ ìjọba jésù. the reign of righteousness. ìgbà náà ti dé tán. the time is near. sọ pé tètè kọ́kọ́ jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run yé ẹ. that's why we are telling you to understand the word kó mọ ohun tó ń ṣe. that you understand what you are doing. kó mọ̀ pé jésù kristi sọ pé ìjọba Ọlọ́run di ìfagbára gbà. know that the Lord Jesus Christ said that the kingdom of God suffered violence. má dàbí irúgbìn tó bọ́ sí ọ̀nà. you don't be like this seed that fell on the wayside. tí kò yé wọn tí wọn sì fẹ́ mọ̀. and they don't understand and they don't care to understand. wọ́n sì ń lọ wọ́n ti gbàgbé. and they just forgot. èṣù mú kúrò lọ́kàn wọn. and the devil came and took the word out of their heart. pé ti ẹ̀jọ́ ẹlẹ́nu nǹkan tó ń sọ yẹn. and said you shouldn't bother yourself. wọ́n sì dàbí àwọn tó jẹ́ pé orí àpáta náà dúró sí. don't be like those that fell on the thorns. ṣe pé orí àpáta wọn ní gbòǹgbò. that fell on stony ground that don't have any root. ṣe pé kí agbẹ́yẹ́lá bá sọ pé kọ́ máa lọ náà náà lọ when you say don't go they, they will not go again. bí bàbá ṣe sọ pé tó bá lọ pẹ̀lú ọ̀nà náà yà fi ìjọba náà sílẹ̀. that is when the father threatens them that they shouldn't follow them. wọ́n ti gbàgbé pé àti bàbá àtọmọ ló máa dúró níwájú ọlọ́run ro tiẹ̀. they forgotten that it's the father and the children will stand individually before God. oníkálukú ló máa dúró níwájú ọlọ́run láti rò. that each person will stand before God individually to, uh, to give give account before God in the day of judgment. That the father will not be able to defend the son. The son will not be able to defend oh, the father. You can't you won't tell God then that was that was your father oh, that prevented you. That's why we are preaching this Jesus to you. The Lord Jesus and said. That who does not hate his father. And his mother and his friends. That and his children for my sake. Cannot be my follower. If they are the one that will draw you back. And because of you, you leave Christ. mo fẹ́ kó mọ̀ pé òòtí mọ̀ tó ń ṣe ni o. then you are not worthy of the kingdom of God. wọ́n ti dàbí àwọn tó bọ́ sí inú ẹ̀gún. don't be like those that fell among thorns. àwọn tó yẹ pé wọ́n kàn gbọ́. those that just heard. àwọn náà sọ pé àwọn náà fẹ́ ṣe. and they want to follow God. wọ́n ní àyè tó. but they don't have time. o láti wá àyè fúnra rẹ ní sẹ́. because the cares of this world didn't give them the chance. ìwọ láti wá àyè tìkálára rẹ ni. you must find time. o ní láti wáyè láti ka bíbélì. you must find time to read the word of God. o ní láti wáyè láti máa gbàdúrà. you must find time to pray. àní ìjọba ọlọ́run di ìfagbára the kingdom of God suffered violence. ìgbéyàwó náà ti dé tọ́sẹ́. and the violence take it by force. eléyìí ṣe jẹ̀lẹ́ńkẹ́ mọ́sẹ̀. this is is not easy. o eléyìí ṣe pé ká máa máa mú jẹ̀lẹ́ńkẹ́ nígbà tí n bá láyè kí n lọ. orúkí o. this is not when you have the time. o ní láti wáyè ni. you must look for time. ìgbà ti súnmọ́ ilé tí Jésù padà bọ̀. the time is near. ìgbẹ̀yìn ayé ti dé tọ́sẹ́. that Jesus Christ coming back. ìgbẹ̀yìn ayé ti dé tọ́sẹ́. the end of the world is near. eléyìí kì í ṣe tó ní tí n bá ráyè mọ́. this is not when you have time. eléyìí kì í ṣe pé tí n bá fẹ́ kí n lọ kí n bá mi ìbá fẹ́. this is whether you like it or not. o ní láti wá Jésù yìí. you must say. tó bá fẹ́ wọ ìjọba Ọlọ́run iṣẹ́. if you want to enter the kingdom of God. tó bá fẹ́ wọ ìjọba ta ló ń bọ̀ yìí. if you want to enter the kingdom of God. tó bá fẹ́ ká parẹ́ pẹ̀lú àwọn ayé tá a máa parẹ́ láìpẹ́ yìí. if you don't want to be destroyed with the world. tó bá fẹ́ ní ìpínlẹ̀ ìjọba ti Jésù tó ń bọ̀ iṣẹ́. if you want to have a place in the kingdom of God. o ní láti wá tẹ̀lé Jésù gọ̀dí dandan. you must follow the Lord Jesus Christ. wípé ìgbẹ́ náà ti dé tán. because the end of the world has come. ilé ìlà fi mú àfúrúgbìn yẹn wá fún yẹn tàbí mú òwúrọ̀ fún yẹn. this is why we brought the message of the sower. mo fẹ́ kó mọ̀ pé. I want you to know. Jésù fẹ́ràn rẹ. Jesus Christ loves you. ó sì mú agbára wá láti ràn ẹ́ lọ́wọ́. and he brought this power to help you. agbára ẹ̀mí mọ́. the power of the Holy Spirit. ìpọ́pọ̀ máa sọ pé ọ̀pọ̀lọpọ̀ ló máa ń sọ pé. many people are saying. wọ́n ní ẹ̀mí fẹ́ kò ṣàlẹ́ ó ṣàlẹ́ rẹ fara ní. that the spirit is willing but the flesh is weak. But Jésù ti mú agbára wá tí ọgọ́ kò ní lè ṣàìlera fún ara rẹ mọ́. but the Lord Jesus has brought power that your spirit be willing. Jésù yìí ló ń baptize sí ẹni pẹ̀lú ẹ̀mí mímọ́. it the same the Lord Jesus Christ that baptized with the Holy Ghost. àti pẹ̀lú iná ẹ̀mí mímọ́. and with fire. torí pé nígbà tí ẹ̀mí mímọ́ bá ń gbénu rẹ. when the Lord Jesus Holy Spirit is living in you. yóò máa mú kó ká ẹ lára ni. it will make you to be hot for Christ. Some people who said, ah know that you are doing too much. Some people will see, in fact you will realize that you don't even have enough. O tí ìgbà tó say That you have never accepted Jesus Christ as you should. Have you have you uh, have you prayed for the dead to rise? you? have you opened the eyes of the blind. nítorí wàá rò pé o ti gbà jù. Uh, why do you think that. o ti gbà jésù kristi tó sẹ́. you've not done enough. o láti wá máa lépa jésù yìí you must seek Christ. máa wá agbára ti jésù yìí you must seek the power of God. nípa gbígbàdúrà. by praying. nípa ṣe òdodo. by doing what is righteous. nípa gbígbà àwẹ̀. by fasting. nípa kíka bíbélì. by reading the Bible. nípa gbígbà yin ọlọ́run lógo nígbà gbogbo. by praising the lord at all times. àwọn tó ń wá ìjọba ọlọ́run nìyẹn. these are the ones seeking the kingdom of God. tó pé ìjọba náà ti di ìfagbára because the kingdom of God àwọn alágbára violence and the violence take it by force. kì í ṣe jẹ̀lẹ́ńkẹ́ pé ti ń bá láàyè lọ ni o. it is not an easy road. o ní láti tẹ̀lé Jésù sẹ́. you must follow Jesus Christ. ìgbà náà ti súnmọ́ ilé Jésù padà bọ̀. the time is near. Jesus Christ is coming back. a ti lè sọ oríṣiríṣi òwe tí Jésù sọ. we want to go into other places the parables the Lord Jesus gave but next time we go into those ones. gbogbo fẹ́ kó tẹ́ koronú kú àdàbà yìí. but right now I want you to repent. ǹjẹ́ o fẹ́ láti gba Jésù gẹ́gẹ́ bí Olúwa. do you want to accept Jesus as your Lord and Saviour. ǹjẹ́ o fẹ́ kí Jésù máa gbénu ọkàn rẹ. do you want Jesus to come and live in you. wọ́n náà ti lè máa lọ sí ìjọ kan ní ọ̀pọ̀lọpọ̀ jọ. you might have been going to one church or the other. ṣùgbọ́n tó bá yẹra rẹ wò nísìn. but when you examine yourself. wàá rí i pé ìwọ náà bí kò gbóró you may find that you are lukewarm. bóyá o ò láyè tó láti gbàdúrà. maybe you don't have time to pray. o tẹ̀ kí ǹjẹ́ o máa ń ka bí èlò lójoojúmọ́ maybe you don't even read the bible every day. àbóyá ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ ló máa ń kà àbí. probably you read it only once a week. bíbélì sọ pé ọ̀rọ̀ ọlọ́run bí oúnjẹ ló jẹ kó jẹ́ fún àwa ẹ̀mọ́ rẹ̀. the bible says the word of God is bread. a ní láti máa jẹ́ ká lè yé ni. it's bread of life we eat so, it to be alive. tó o bá jẹun lọ́jọ́ kan jẹ́ wọ̀gán òní mọ̀ lára if you don't eat it if you don't eat natural food one day you feel it. jẹ́ tó tí ẹ̀mí rẹ̀ náà bá jẹun jẹ́ kó wẹ̀ kó mọ̀ pé ẹ̀mí náà yóò máa ṣàìsàn. if you don't feed your spirit with the word of God. ọ̀rọ̀ Ọlọ́run yìí ni oúnjẹ mi. it is the word of God that is the bread of the spirit. tó o bá tiẹ̀ lè kà á. if you don't read it. tó o bá lè ní táwọn ọmọ tán láwọn ọmọ rẹ̀ bá lè máa kà á if your children can be reading it. bí kò máa kà á fún ẹ lálẹ́. let them read it to your hearing. kò máa ka orí kan nínú májẹ̀mú tuntun fún ẹ. you read from the new testament. kò máa ka ó kéré tán lọ́jọ́ kan orí kan. you read a chapter per day. wọ́n máa kẹ́kọ̀ọ́ nínú bíbélì. and read from the word of God. oṣù wa máa bẹ̀rẹ̀ sí ní ṣe ohun tí bíbélì fẹ́. and do what the bible says. ìjọba ọlọ́run di ìfagbára gbà sẹ́. the kingdom of God fọ́ bá alágbára ló ń gbà. and the violent take it the force. àwọn alágbára náà ni wọ́n ń wá àyè fúnra wọn láti máa ṣe bíbélì fẹ́. and the violent seek wọ́n máa ń wọ́n máa ń wá àyè fúnra wọn ni find out ohunkóhun tó ń kò máa you must find time to read the bible to pray find time to fast láti máa find time to praise the Lord You'll be doing righteousness the time is near that Jesus Christ is coming soon bless will bless you will bless you. ǹjẹ́ o fẹ́ kó gba Jésù gẹ́gẹ́ bí Olúwa. you want to receive Jesus as your Lord and Savior. ǹjẹ́ o fẹ́ láti tẹ̀lé Jésù Kristi. you want to follow Jesus Christ. tẹ̀lé bàkà gbàdúrà fún yín. please bow and let us pray for you. kò sì wá sọ fún Jésù báyìí pé. I want you to tell to Jesus. Olúwa Lord. mo fẹ́ jẹ́ irúgbìn rere ni. I want to be a. mo fẹ́ jẹ́ ilẹ̀ rere ni. I want to be a good ground. kí ọ̀rọ̀ Ọlọ́run yìí lè so èso ní ọkàn mi. that the word of God will bring forth fruit in you. kí lè ní ìgbàgbọ́. that you may have faith. kí ìgbàgbọ́ yìí lè bẹ̀rẹ̀ sí ní ṣe iṣẹ́ rere. that this faith will work in you. Jésù wá fún mi lẹ́mìí mímọ́ rẹ̀. that the holy God may bring you the Holy Spirit. wá jẹ́ kí ọkàn mi gbiná fún ọ̀rọ̀ Ọlọ́run yìí. let my heart be hot for God. kí má ṣe jẹ́ kó gbóná kó tutù mọ́. that I may not be lukewarm. jẹ́ kí n lè gbóná sínú Kristi sẹ́ẹ̀. let me be hot to Christ. tó pé ìgbà náà dé tí Jésù padà bọ̀. for the time is near that Jesus Christ is coming back again. ìgbà náà tí àtòrí Kristi yóò dé sẹ́ẹ̀. when Jesus Christ when the Antichrist will come. Jésù ara gbénu ọkàn mi. the Lord Jesus come and believe in me. má jẹ́ kí n wọ náà. don't let me enter to hellfire. má jẹ́ kí n tẹ̀lé aṣòdì sí Kristi yẹn. don't let me follow the Antichrist. má jẹ́ kí n gba àmì ẹranko ni. don't let me take the mark of the beast gbà mí là olúwa. save me lord. ìwọ ni ọkọ̀ ìgbàlà ìkẹyìn. you are the ark of sal salvation. gbà mí olúwa. God save me. Àmín. Amen. Ó ní orúkọ Jésù. In the name of the Lord Jesus Christ. Olúwa àgbàdo àwọn ọmọ àtọ́ ń gbọ́ ìṣe. Lord we pray for this one. Pé kí ọkàn wọn lè gbiná fọ̀rọ̀ Ọlọ́run yìí sẹ́. That they be hot for the word of God. Láti ìrìnà lórúkọ Jésù Kristi. From today. Wọ́n lè máa ṣe ìfẹ́ Ọlọ́run. In the name of the Lord Jesus Christ. Kọ́ máa ṣe dẹ́ṣẹ̀ mọ́. We will do the will of God. Ní orúkọ Jésù. In the name of the Lord Jesus Christ. Ẹ máa ṣe ìfẹ́ Ọlọ́run sẹ́. We will do the will of God. Bẹ́sìnì kàbí bẹ́ẹ̀ni kò sì máa ṣe Ade Gospel Distribution Ministry. If you have access to the internet, our web address is www.gospeldistribution.org. You have to spell that one out gospeldistribution.org. Gospel distribution is one word www.gospeldistribution.org and you can send us email on the internet our web our email address is webmaster at gospeldistribution.org webmaster at gospeldistribution.org and you can also read all our literature on the internet freely god bless you and see you, we we'll see you again next time in jesus name